Ẹ káàbọ̀ sí kíláàsì tòní. Àwọn ohun tí a ó sì máa gbéyẹ̀wò ni àwọn ìpìlẹ̀ ọṣẹ́ ìṣirò èyí tí àwọn elédè òyìnbó mọ̀ sí basic operations in mathematics. Àwọn ìpìlẹ̀ ọṣẹ́ ìṣirò yìí wọ́n jẹ́ ìpele mẹ́rin tí ó wà tí ó sì jẹ́ wípé gbogbo iṣẹ́ tí à ń ṣe nínú ìṣirò ní tí ó rọ̀ mọ́ nìyẹn àwọn ìpìlẹ̀ ọṣẹ́ ìṣirò do rèmídòrèdò. Àwọn ìpìlẹ̀ ọṣẹ́ ìṣirò wọ̀nyí gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú wọ́n jẹ́ mẹ́rin. Ìkíní èyí tí à ń pè ní àròpọ̀ tí ó ń lo bí àmì àgbélébùú ní èdè Gẹ̀ẹ́sì wọ́n ní plus sign. Ìkejì ni àmì àyọkúrò tí à ń pè ní minus. Ìkẹ́ta ni àmì ìsọdipúpọ̀. Ìkẹ́rin ni àmì pínpín àmì àròpọ̀ yìí ni nígbà tí a bá kó nọ́mbà tí ó ju ẹyọ kan ó lè jẹ́ méjì tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a rò wọ́n papọ̀ tí a tún fún wa ní nọ́mbà mìíràn bí àpẹẹrẹ tí a bá ro èjì àti mẹ́ta papọ̀ yóò jẹ márùn-ún ṣùgbọ́n nínú èdè nínú ti ọṣẹ àyọkúrò nínú eléyìí tí a kọ́ rí nọ́mbà yìí nọ́mbà kejì ó kéré ju nọ́mbà kẹta ẹ̀ẹ̀ta nínú òǹkà Yorùbá tí a bá sọ wípé a yọ èjì kúrò nínú ẹ̀ta ó dá mi lójú pé àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ wípé ẹyọ kan ọ̀kan la ó rí níbẹ̀ ṣùgbọ́n ní ìdà kejì tí a bá lọ sọ wípé kí a yọ ẹ̀ta kúrò nínú èjì nítorí pé ẹ̀ta tóbi ju èjì lọ àmì ìyọkúrò wípé mo ní mo jẹ gbèsè mẹ́ta mo sì ní owó méjì ó dájú pé ènìyàn á sì tún ní gbèsè kan sílẹ̀ tí yóò san ṣùgbọ́n kò ń ṣe tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí ni ṣùgbọ́n a fẹ́ wo àwọn ọṣẹ wọ̀nyí àròpọ̀ àyọkúrò ìsọdipúpọ̀ tún jẹ́ wípé gẹ́gẹ́ bí àròpọ̀ ṣe ń ṣiṣẹ́ òun ni ìsọdipúpọ̀ ló ń ṣiṣẹ́ ṣùgbọ́n àmì ìsọdipúpọ̀ ó máa ń gbé nọ́mbà tí ó tóbi ju nọ́mbà tí àròpọ̀ yóò jẹ́ fún àpẹẹrẹ tí a bá sọ wípé kí a fi èjì kí a fi ṣe ìsọdipúpọ̀ ẹ̀ta ohun tí yóò jẹ́ ni ẹ̀fà èyí tí ó súnmọ̀ sí wípé ohun tó wà nínú àròpọ̀ àti ìsọdipúpọ̀ ó túmọ̀ sí pé tí a bá ro èjì papọ̀ ní ọ̀nà mẹ́ta méjì ẹ̀ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta a jẹ́ mẹ́fà ní tí ó túmọ̀ sí nìyí wípé ẹ sọ di púpọ̀ ní ọ̀nà mẹ́ta bí ó bá tún lọ jẹ́ pé a fi nọ́mbà tí ó tóbi ju ẹ̀ẹ̀ta lọ pé a lo àrùn sọ éèjì di púpọ̀ ní ọ̀nà márùn-ún yóò jẹ́ ẹ̀wá ẹ jẹ́ kí a wá wo àmì pínpín n ò ní fẹ́ lo nọ́mbà èjì àti ẹ̀ta tí mo ti ń lò ṣáájú torí wípé ohun tó máa fún wa kì í ṣe iṣẹ́ tí a fẹ́ wò lónìí gẹ́gẹ́ bí ètò tí a ní a kàn fẹ́ wo àwọn ìpìlẹ̀ ọṣẹ́ ìṣirò the basic operations in mathematics. ẹ̀wẹ̀ ẹ jẹ́ kí a sọ wípé ẹ jẹ́ kí a pín mẹ́fà pẹ̀lú éèjì bí ìgbà tí a fi àmì àyọkúrò àwa yan lókè àti nísàlẹ̀ òun ni àmì pínpín jẹ́ tí a tún lè sọ wípé a gbé ẹ̀fà lérí éèjì tí a bá pín ẹ̀fà pé kí a fi méjì pín ìyẹn túmọ̀ sí pé méjì mélòó la ó rí nínú mẹ́fà tí a bá kó ẹyọ ìṣáná àbí aṣá ìlà ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní mu ní iní èjì ẹ̀ta adẹ̀fẹ́ méjì nínú rẹ̀ méjì ní ìpín kìíní ní èjì mìíràn ní ìpín kejì ní ó tún kù méjì èyí túmọ̀ sí pé ohun tí a ó rí níbẹ̀ ní ẹ̀ẹ̀ta ní tí ìdáhùn wa tí yóò jẹ́ nítorí ìdí èyí gbogbo ohun tí iṣẹ́ tí a ń ṣe nínú ìṣirò àwọn iṣẹ́ náà rọ̀ mọ́ mẹ́rin àròpọ̀ àyọkúrò ìsọdipúpọ̀ àti pínpín gbogbo ìpìlẹ̀ gbogbo ìsọ̀rí ìsọ̀rí tí ìṣirò ní àwọn ọṣẹ́ wọ̀nyí la lè fi máa pín àwọn nọ́mbà gẹ́gẹ́ bí a ti kọ́ ní àwọn ẹ̀kọ́ wa ṣáájú a ti wo àwọn òǹkà àwọn òǹkà Yorùbá àwọn nọ́mbà wọ̀nyí èyí tí ó jẹ́ wípé tí a bá fi àwọn nọ́mbà wọ̀nyí wo ìsọdipúpọ̀ àyọkúrò pínpín tàbí àròpọ̀ nọ́mbà wọ̀nyí ni a máa fi ń ṣe iṣẹ́ nínú àwọn ìṣirò ṣùgbọ́n nígbà tí àkókò bá tó a ó tún wo àwọn nọ́mbà tí kì í ṣe nọ́mbà odidi àwọn nọ́mbà tí a lò báyìí àwọn nọ́mbà odidi ṣùgbọ́n àwọn nọ́mbà bí mo ṣe sọ ṣáájú wípé tí a bá lo a fẹ́ lo ẹ̀fà láti fi pín pé kí a pín mẹ́fà kí a pín sí pín méjì mélòó la lè rí nínú mẹ́fà ṣùgbọ́n tí n bá sọ wípé ká lo àrún ká fi pín méjì a ní rí kó pé tí a ti wo ìpín kìíní ìpín kejì tá a bá wo ìpín kẹta ẹyọ kan ló máa kù àwọn wọ̀nyí ò kì í ṣe nọ́mbà odidi ni tó máa fún wa ṣùgbọ́n nígbà tí ó bá tó àkókò a ó tún máa gbé èyí yẹ̀wò a wò wípé àwọn akẹ́kọ̀ọ́ yóò fi ìwé àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí wa tí wọ́n bá ní ohun kan tàbí òmíràn láti wò àbí láti kọ́ nínú ohun tí a ti kọ́ ẹ ṣé púpọ̀. mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí àwọn àmì wọ̀nyí wọ́n ṣe pàtàkì. Hmm. Tí a bá ṣe ìlọ́po àmì àròpọ̀ àti àmì àròpọ̀, á jẹ́ àròpọ̀. Tí a bá ṣe ìlọ́po àmì àròpọ̀ àti àmì àyọkúrò, á fún wa ní àmì àyọkúrò. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ìlọ́po àmì àyọkúrò pẹ̀lú àmì àròpọ̀ á fún wa ní àmì àyọkúrò. Àmì àyọkúrò lágbára gidi, ó ní ipa ńlá nínú ọṣẹ́ ìṣirò. Lákòótán, ìlọ́po àmì àyọkúrò àti àyọkúrò ó máa fún wa ní àmì àròpọ̀. Oh my God, why am I failing mathematics? Kemi, I have asked you to wait after the class. Why are you so dull in mathematics class? Mr. Adebayo, sir, I do find it pretty difficult to get our maths teacher's explanations in class. Oh, don't worry. Good news for you. School authority has engaged a new maths teacher to be taking mathematics in Yoruba language, both here and on YouTube. Watch his interview on his plan for YMC, Yoruba Mathematics class. ètò àrà ló tún wọlé dé ọmọ nàìjíríà kẹwàá máa gbọ́ mi ẹ wá nǹkan fìdílé kẹwàá gbọ́ làbárí ọ̀rọ̀ kíkọ́ni lédè yorùbá nínú ìṣirò ló wọlé dé ẹgbọ́n tátọ́kùn wí. mo fẹ́ kí gbogbo olùgbọ́ mi àti olùwòran sí abala kíkọ́ni ní ìṣirò ní èdè Yorùbá a rí i wípé èdè abínibí wa ó rọrùn fún ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ láti mọ ohun tí à ń kọ́ wọn